lọ́run ṣe ní sábàbí orí ayé àti àlùkìyámọ̀ fún àtẹ̀yìn àti àwọn mọ̀lẹ́bí pátá. ìbéèrè tí mo fẹ́ ṣe ni pé ní ọwọ́ parí ẹ sọ̀rọ̀ nípa Sheikh Amada Tijani gẹ́gẹ́ bí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn dẹ̀ ṣe mọ̀ wọ́n pé à ah, ẹni ńlá ọ̀fà ńlá ń tẹ́ pé wọ́n gbọ́dọ̀ mọ́ gbórúkọ rẹ̀ sílẹ̀ mọ́ fi so ẹ wá sọ àwọn kankan so nínú àwọn aburú tí bàbá ìkó sí bóyá ẹ̀kan fún àpẹẹrẹ bóyá bíi méjì wá fún wa ń bẹ̀ ẹ̀kejì ni pé ǹjẹ́ ó bójú mu kí obìnrin mùsùlùmí kó máa lọ sílé yẹ̀míwò ọ̀dọ̀ àwọn àfáà ni àwọn àfáà kò ní ṣọ̀dọ̀ àwọn babaláwo pé ojú wo ni ìsìlámù ti wò yẹn. alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah wa baad. ìbéèrè alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ nípa Ahmad Tijani tí ń sọ pé kò pamọ́ sí ọ̀pọ̀lọpọ̀ wa tàjọ ní sunna nítorí pé bàbá yìí nínú àwọn bídíà tí ó dákalẹ̀ òun ni wípé ọgbẹ́tọ̀ rí kọkàn kalẹ̀ ní kí n sojú ọ̀nà tó yàtọ̀ fún tọ̀rí ikọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ojú ọ̀nà tá nàbí sàtúlámù fi wọn sàhábà lè lé ní. iná àwọn aburú tí ọba ìsinmi fún Islam táwọn kàkún dáadáa lónìí òun náà ni nasu salatul fatih tí a bá gbé kalẹ̀ tí ó máa fi sàtìláàtì fáàlì nàbì sallallahu alayhi wa alayhi wa sallam kì í ṣe ìbára náà fi yàrá wá ti ẹ̀kọ́ fẹ́ takò kọ́ ni à ń sọ bẹ̀tí kí ni kọ́sìdùn wa ní pẹ̀lú salatul fatih yẹn náà òun náà ni pé ẹni tó bá ta salatul fatih. lẹ́ẹ̀kan ṣoṣo yóò ní ládàá ẹni tó bá ka kùránì nínú ọgọ́ta eléyìí àsọgbọ̀n ẹnu pátápátá ni yóò ní ládàá ẹni tó bá ka kùránì nígbà ọgọ́ta a rí káwọn nǹkan wọ̀nyí nǹkan ńláńlá ni aláǹsọ̀lá àlẹ́sẹ̀lẹ́m ó ti yẹn bá ka alifúláàmì tó bá ka arafi kan alukùránì kẹrin àgbàládá mẹ́wàá ó ní mi sọ pé ẹni bá sọ pé ní tí mo sọ ni pé ẹni bá sọ pé alif ládámẹ́wàá ni lam ládámẹ́wàá ni mim ládámẹ́wàá ni káwálẹ̀ ní tó ka orí ga kuraani kan lè bẹ́ẹ̀ pẹ̀lú sacrifice ní tó ṣe dábàá kasalaatu lè fàtí lẹ́ẹ̀ka soso ọ́ ní ládẹ́yìn kó ka kuraani ní gbọ̀ngọ́ta nígbà wọn sì wá pọ̀ tó nígbà wọn sì pọ̀ tó kò lè díẹ̀ lára àwọn nǹkan aburú ìjẹ́lá aburú tó so fún wa ní Islam rẹ̀ léyìí. táwọn èèyàn sì ń gbàgbọ́ ju nǹkan tá à ń sọ yìí dáadáa kódà nínú àwọn nǹkan tó rí dáadáa tó tiẹ̀ tó pọ̀ lágbègbè wa yìí brọ́dà kan àti kọ́ra lónìí náà nìyí nígbà tí ń ṣe tàṣe súnfì tó ń ṣe tàṣe wúfù ní ó ní àwọn máa ń tó wà àwọn máa ń sọ fún àwọn yìí pé ah, ò ní wàhálà rárá kódà bẹ́yìn ò kí òun mọ́ ẹ̀yin ẹ̀dá sọ̀tún láti àníbi tẹ́yìn bá kírun ní jàmá ẹ̀rọ ayọ̀ kan tó bá kí ní jàmá yóò gba nàbà twenty five àyẹ̀bẹ̀ẹ̀kọ́ tó bá wá kí lóun dánìkan kí yóò gba ládàmínú ló gbà tó gbọ̀wọ̀ kan ó ń bẹ̀yìn wá ká àtúláàtù sọláàtì fàátì tẹ́ ẹ bá ka ẹyọ kan ẹ gba ládá mẹ́wàá àsìkò ń tẹ́ ẹ bá ka sọláàtì fàátì mẹ́wàá ẹ wò ní ládá tẹ́ ẹ gbà yóò di ọgọ́rùn-ún sáàfù wẹ́n tó kí jàmá gan lásán gbogbo láburú tí wọ́n dálẹ̀ náà níbi aburú náà wà bùsùnmí lélẹ̀ yìí lè pọ́ ọ̀pọ̀lọpọ̀ mi ò ní kakò sí ìrànwá mi ò ní ká sọ láwùjọ wa ọ̀rọ̀ ọ̀run ò tiẹ̀ jọ wọ́n lójú àtàwọn kan nínú abẹ́ bẹ́ẹ̀ sọ lára burú lára aláburú tí wọ́n ti fún àwa mùsùlùmí inú kan tí wọ́n sọ ni. ó tún àwọn àfíjà mi náà tí wọ́n gbé kalẹ̀ àwọn àfíjà àdìọ́ kan lóríṣiríṣi tí wọ́n tún gbé kalẹ̀ tó ní í ṣe tó kakò Islam wa. tó wọ́n lọ ẹlẹ́m eléyìí ẹnìkan ò lè pera rẹ̀ ní ti báyìísọ lẹ́ẹ̀kan kó wá sàfitì ara rà sábà rẹ̀ kó wá karẹ̀ fún náà wà níyò lábẹ́ ní eré ni. lọ́tọ̀ ta wá mùsùlùmí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ torí pé àkọ́kọ́ kọ́kọ́ tako ìlànà táwọn nàbí gbé kalẹ̀ sílànà tí ẹ bẹ́ẹ̀ dàgbà nàbí lọ́ni anabi sàlám ní kò wà khayral huda huda nàbí sallallahu alayhi wa sallam ìlànà tó dáa jù tó lóore náà ìlànà tí ìlànà nàbí gbé kalẹ̀ èyí wọn táwọn yẹn ti ń ronú ga òye mi dèmí táwọn wa báwo lọ́mọ èèyàn kó sọ ma mú ìlànà kan èèyàn ń takò hadith anabi irú àwẹ̀ agége ń takò hadith anabi sallallahu alayhi wa sallam ó ní hadith anabi ó ń dá ah, inna lillahi wa inna ilaihi raji'un. ó mọ̀wálí àwọn ẹrú ni wọ́n kó síbẹ̀ ńgbà náà àwọn ni wọ́n ń kọ ìtàn àwọn náà ń kọ àfíìsì àwọn náà ń kọ kínní. so àwọn sàábé jẹ́ ń bẹ láyé lásìkò Muawiya àwọn dẹ̀ fojú fo nǹkan yẹn ó túbọ̀ pé ọjọ́ púpọ̀ wọn sàábé ọgbọ̀n wọn o. mùsùlùmí ẹ̀ mọ tẹ́kì ẹ̀ ń tẹ́tí sí o gbogbo àwọn sàbí tí ń bẹ lásìkò Muawiya ẹ̀ gbọ̀ wọ́n o tọ́ àwọn yóò wá ka wọ́n sì ti lọ tọ́ àwọn táàbì náà dé àwọn ẹ̀rì màmá nínú Islam ni wọ́n gbogbo àwọn wọ́n gbọ́ ìwọ tí àwọn ẹrú yẹn fi sínú tàtàbísì àwọn náà gbọ́ lọ báwọn gbogbo lọ ó Abu Hanifa. ma maliki mọ́mù sáfìrì mọ́mù hamad àti gbogbo àfa ńlá ńlá jáde dàní báyìí awọn ni àwọn náà iwọ gbọ́ ìwọ yẹn inna lillahi bàbá ádámù wọ àti wọ Allahu akbar. láwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká mọ àwọn tá a máa tẹ́tí Islam o bi n'i Islam. kọ́lọ́ sọ wa kó ń bẹ̀. tó lẹ́yìn náà nìkan máa tẹ̀sí gbogbo àwọn tá a sọ yẹn ní aburú ní torí kó fáírọ́ọ̀sì ni tó lè ti yà sọ ń bẹ̀ yẹn wallahu alam kí ni nǹkan kéde lẹ́kẹ̀ẹ́. àwọn olóbìnrin tó ń lọ sí ilé yẹ̀mí wò ṣùgbọ́n kò lọ sọ́dọ̀ aláwo ọ̀dọ̀ àwọn àfáà ni èwo ni èwo ni èwo ni yàtọ̀ aláàbá ti ṣe yẹ̀mí wò àtàlẹ́ bọ̀ kan náà ni wọ́n nà tó kó mọ̀ lọ ni wọ́n ń kọ̀ǹtúrò wọn ìṣúná ni gbogbo wọn kẹ̀bá sọmi ní wo ni kẹ̀bá sọ yẹ̀pẹ̀ ní wo ni kẹ̀bá sọ tẹ̀síbà ní wo ni gbogbo tó kún máa wò bá àwọn àtẹ́lẹwọ́ náà ni gbogbo tó kún máa wò àfa àti ṣe bẹ́ẹ̀ ṣètánì náà ní bẹ́lá bẹ́ẹ̀rẹ̀ àwọn ṣàyàtì nìyí àwọn náà ní bẹ́ẹ̀ ní gbogbo rẹ̀ ṣùgbọ́n sẹ́fù náà ń tẹ́lẹ̀bọ náà ìkan náà ni wọ́n èmi ni yàtọ̀ nínú wọn òun dé òun náà pé tí ó pè wọ́n náà tẹ́lẹ̀ kò sí yàtọ̀ ńbẹ́ so ìkan náà ni gbogbo rẹ̀ àsálàáfà àtẹni tó sálàáfà má lọ lè yẹ̀mí wò lílọ́ rẹ̀ bọ́ bá lọ lásán tó nígbàgbọ́ ànábì ní odidi ogójì ọjọ́ ọlọ́run nígbà rẹ̀ tó bá ti kọ́ onígbàgbọ́ sí ọdí kèfèrí nù ọlọ́kọ́ sọ akóńdọ̀ wà lásán wà tààlà àná. na oníbèrè sọ pé ó ní ẹni tí bàbá rẹ̀ ó ní ẹni tí bàbá rẹ̀ ń ṣe ṣírí ẹbọ ṣé tó bá ń wọ́n ọmọ rẹ̀ níṣẹ́ kó lọ ra ètò rẹ̀ fi ṣe ẹbọ yìí ǹjẹ́ ọmọ ilé kọ̀ àbí kò gbọ́dọ̀. sáwọn ọlọ́kọ́ sọ àwọn aburú ńláńlá báyìí islam sọ fún wa wípé wábìlì wa lè dé ní ìsànà nínú ìsàn tá a ṣe fún òbí wa òun náà ni kí wọ́n bẹ̀ wá ń sẹ́ka jẹ́ àbí lára dáadáa kọ́ ni wàhálà lára dáadáa ni ṣùgbọ́n tó bá wá jẹ́ sí pé èyí tí wọ́n pè wá sí ìyàwó jẹ́ ẹ̀bọ̀ ńkọ́ ǹjẹ́ àdá wọn lò à dá wọn lò wọ́n ìjà àdàkà Allah tushiriki bíi máa laysa laka فلا تعتهما وصاحبهما في الدنيا معروفا واتبعي من أناب إلي إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون فلان ìpàdé ẹ̀fún ẹ̀fún nípa ń dàgbọ́n mọ́ ó ti fún ọ lóṣì olùbéèrè ọlọ́run tó bá ti kìlọ̀ sí ti pé ẹ̀bọ ni wá lọ níta àti ìṣẹ̀bọ ni lọ rà wá níta ìṣe ni má dé bẹ́ẹ̀ nígbà àwọn àfa kan sọ nígbà kan ni ẹ́ẹ́ dábàá rẹ bá ń sẹ́bọ̀ ní ṣe dáadáa sí o kúrò ọba ní kéré nǹkan ẹ̀bọ yẹn ní bá ń gbedé gbalẹ̀ gbedé bẹ́ẹ̀ mọ́kà bá wọn sẹ́ ni èwo lọ ń sọ yìí sí kékeré àdó sọ yìí fún àbájáde ànábì tábàlẹ̀ ní ka ọ̀rọ̀ ànábì kú ẹ padà máa kọlu kùránì rẹpẹtẹ àìní kàkó pẹ̀lú súnà ànábì ó kó bá yín débi wípé ẹdẹ ni yẹpẹrẹ ẹ ń di yẹ ẹ ń o kó bára yín níwájú ọlọ́run gan torí kùránì gan padà ń takò eré ìtasọ lẹ́ẹ̀kan ní sísè kò mọ̀ ta kùránì gan gan fúnra rẹ̀ ṣé ìdílé yìí ni ọlọ́run sọ̀rọ̀ nìkan ni ó gbogbo ẹgbẹ́ tó máa takò àníbà Muhammad ní yẹpẹrẹ nípa àwọn jáde fún ìgbàsí ayé rẹ̀. tó ní ìdílé yìí ọlọ́run tó sọ fún akẹ́kọ̀ọ́ pé tó bá débi ọ̀rọ̀ ẹlẹ́bọ dé fàlàtò òde wúmà ẹ má tẹ̀lé wọn ń bẹ̀yẹ náà má jíṣẹ́ yẹ fún wọn. wọ́n sọ ìbúhùmá fi dúnìyà màrúfà. ẹ bá wọn ṣe dáadáa dáadáa tó kù láyé ibi dáadáa parí sí ṣe fún bàbá àti ìyá rẹ̀ mọ̀ sọ pé wọ́n dẹ́lẹ́bọ̀ kọ́wá ní ṣe fún wọn wàláyé tó bá lórí ọ̀dà ọmọ burúkú níwájú ọlọ́run pẹ̀lú ẹ̀sìn rẹ tó ń sìn. bàbá rẹ ya ẹlẹ́bọ parí yányá ìyá rẹ ya ẹlẹ́bọ parí yányá inú kòkò dúró lẹ̀fọ́ kúkú náà ti máa ń jáde ọlọ́run rí ọkọ tó ń yọ ọjà lára wọn wàláyé ó ṣe dáadáa fún wọn. tó o bá sí wọn tó ti wàhálà tó o bá ṣe ọ̀ níwájú ọlọ́run o ọ̀rọ̀ bí o ṣe kékeré o ṣùgbọ́n tó bá débi sẹ́ẹ̀jì pé wọ́n fẹ́ kọlu ọlọ́run ọba tó dá wọn tó dá wọn náà ọwọ́ amẹ́rin sẹ́gbẹ́ pẹ̀lú ọ̀nbù ìfarabalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàlá àtàkùn láhùmá òfin wàlá àtàní àròhùmá wàkùn láhùmá káwùlà nkẹrìmá wàkàfi láhùmá jàná àbíjúlì. bá wọn kọ sí ìjọba wa ni wàá bí ọ̀rọ̀ wa ni ah mọ́mí mo sọ pé bẹ́ẹ̀ mi sọ ah wọ́n ṣe bẹ́ẹ̀ látàn haruma ọlọ́run sọ pé ìsìnkú yà fi ẹbọ ń bẹ̀ wọ́n bá kọ̀ sí ibi ẹbọ ọ̀ọ́sọ̀ sọ fún wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ omijé lójú láti yàn mọ́mí à ọmọ yóò mọ̀ kù kí ló pọ̀ láìjọ wá mọ́mí à ọmọ rẹ ni ẹ wọn mọ́mí à ẹ mọ̀ sọ pé bẹ́ẹ̀ ni ìṣẹ́bọ̀ àti ah, mọ́mí bá ìṣẹ́lẹ̀ yìí ọjà ti mú wọn náà nìyẹn wọ́n ti ṣe débẹ̀ so Islam kọ́ ọ bá ṣùgbọ́n àtàwọn òbí parí yányá ṣùgbọ́n tó bá débi tí a fi ṣe ọlọ́run ọlọ́run ni ẹ fọ́ sẹ́gbẹ̀ẹ́ díẹ̀ pẹ̀lú pẹ̀lú àrẹ̀lẹ̀ pẹ̀lú àìní jágbémọ́ wọn pẹ̀lú àìní bú wọn pẹ̀lú àìní fèsì wọn pẹ̀lú rẹ yẹ gbogbo apá rẹ gbogbo ọ̀gá tó rẹ́ẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀ tó ń ta burúkú wọn pè é sí. má bá wọn ṣe ṣùgbọ́n rẹ̀ rẹ̀ kalẹ̀. kí ni lẹ́yìn bó ṣe lọ nìyẹn tó à ní bá wọn ṣe wọlé ọ̀ṣun wọn ni wọ́n ta lọ́kùn. wọ́n ní ṣe dáadáa tá à ń sọ ìrẹ́rẹ́ kalẹ̀ ní sìn yìí o ṣé kó máa dọ̀bálẹ̀ ṣé kó gbogbo ẹ̀ papọ̀ tó bá ti tóbi tó fi ọlọ́run ọba ọlá ọ̀rọ̀ ra mẹ́rin díẹ̀ ni o pẹ̀lú dáadáa ni o pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni o pẹ̀lú bẹ́lọ̀ lé wọn ni o nǹkan là ń sọ òkúta ká máa kólẹ̀ fún wọn nǹkan là ń sọ ṣùgbọ́n dáadáa téèyàn máa ń ṣe fún òbí láyé ṣe dára yẹ fún wọn. ṣùgbọ́n tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run bàbá nàbí sallallahu alaihi wasallam rọra mẹ́jẹ díẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàhálà subhanahu wa ta'ala alam subhanaka allahumma wa wa astaghfiruka wa atubu wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh